todos a la bailesa Hay que está vida Yo me fecho pa' Fresh FM oh Abeokuta 107.9 Fresh FM 107.9 Abeokuta iléeṣẹ́ rédíò kan bẹ́ẹ̀ nílùú ẹ̀gbá wa. Fresh FM lórúkọ rẹ̀ ń jẹ́. Bẹ́ẹ̀ni. Ó lẹ́nu ó tàwọn yòókù sí irú ẹ̀ gan ni. Ó lẹ́nu ó tàwọn yòókù. Ọkàn ń báyà ìjà Ṣàngó lónìí sẹ́rẹ́. Fresh FM yẹn nìkan máa lómi. Fẹ̀mú kọ́ máa dà kọrin kọrin. Tó bá jẹ́ tètò tó kọ́ ni lọ́gbọ́n àwẹ̀ o. Orin agbọ́dúnú tó jẹ ti ń gbèsè gan ni. Oh! Ìròyìn lẹ́kúnrẹ́rẹ́ tó lẹ́jà ń bàtàn ni. Bẹ́ẹ̀ni o. Ọlọ́sàn-án pọ́tán ẹ̀ máa níyàyí sí i. Máa níyàyí sí i. gbogbo tẹ̀tí ní àǹfààní láti máa tẹ́tí sí wa lọ́sàn-án tòní ṣàlàáfíà ńlá tó bá yín ẹni tí í ṣe ọjọ́ ajé monday ọjọ́ kọkàndínlógún nínú oṣù kẹfà ọdún twenty twenty three àgbà aládùúrà wípé ọjọ́ òní yóò sọ wá sí rè yóò san wá sówó yóò san wá sọmọ yóò tún wá sọ wá sí àìkúté ṣe baálé ọ̀rọ̀ lágbára ọlọ́run ọba mi èdùmarè gbogbo nta bá ti wá ń dáwọ́lé báyìí náà mọ̀ yọrí sí rere ẹ ti mọ̀ bá ti máa ń ṣe nígbà gbogbo nírò déédéé àsìkò yìí náà ni ẹ̀ẹ́dẹ́ bá ti ń gbọ́ ti kìnìún tó ti ń ṣe tán rárá rárá tàràràn tàràràràrà ẹ ti mọ̀ wípé ìròyìn àgbọ̀ takìjì ìròyìn àgbọ̀ fikọ́gbọ́n ìròyìn eléyìí tọkọ sísọ ìròyìn agbóyanúgbàgà ńlẹ̀mọ́ ní àǹfààní láti tẹ́tí sí ní ròdé dé àsìkò yìí lórí ìkànnì eléyìí tó kilẹ̀ falafala yìí náà ni ìkànnì fresh fm one oh seven point nine fm ta kalẹ̀ sílùú àbẹ́òkúta níyìn a tún ti ṣetán o láti máa fún yín tán gẹ́gẹ́ bí ìṣe wa ẹ mọ̀ wípé gbogbo bó bá ṣe ń rí ẹ̀kọ́ kan kọ́ mọ àwọn eléyìí tó ti wà ńlẹ̀ wọn pé ohun gbogbo báyìí ọ̀gbọ̀ọ̀gbọ́n ló fi ń kọ́ ni ẹ ó tún rí ẹ̀kọ́ kan kọ́ nínú àwọn eléyìí tá a tún máa kà sí yín létí lọ́sàn-án tòní ṣáájú ohun gbogbo orúkọ ọmọ ni a ń pè ní ìjánu ọmọ olùṣọlá ọ̀làgójò ńlọ́nkẹ́yìn káàbọ̀ sórí ìròyìn tó kọ sísọ. So bẹ́ẹ̀ ni o ẹ káàbọ̀ sórí ìròyìn tó kọ sísọ fún tọ̀sán òní gẹ́gẹ́ bí ìṣe wa tó ti mú àwọn ìròyìn tó kọ sísọ àwọn ìròyìn látàn bọ́gi wá fún yín lákọ̀tún lórí ìkànnì fresh ẹ wá nǹkan fìdílé o ẹ fìdílé nǹkan kẹ́ ẹ máa bá wa ká lọ lórí ìròyìn tó kọ sísọ fún tọ̀sán òní olúwatósìn adéwì lórúkọ tèmi gbogbo etí tó ń gbọ́ wa pátápátá ni mo kí o ẹ kú àtàárọ̀ ẹ sì kú ìkàlẹ̀. tọ́ akínyìn ẹ wo ẹ jẹ́ ká ṣe é ní pápá àpábá yẹn jẹ́ ká mu àwọn ògèrè orí ìròyìn eléyìí tó ṣe kìnìún tó kọ sísọ ń wá fún yín ní pápá àpá eléyìí tó ṣe kìnìún tó gbẹnu tán tó tún kọ sísọ lélẹ́yìí torí wípé ọmọ ti fi ojú rẹ̀ ba ilé ẹjọ́ ẹnìkan lélẹ́yìí ti hàn pé ó gbé owó ọ̀gá rẹ̀ Eh, tí níbi títí ń bá a ṣiṣẹ́ ṣe mọ̀ wípé kèsì orílẹ̀-èdè wa eh, orílẹ̀-èdè nàìjíríà nìkan ni wọ́n pé ó ti máa ń gbẹnu tọ́tọ́ máa ń kọ sísọ àáká mi wọ́n ni à ọmọ orílẹ̀-èdè nàìjíríà nílẹ̀ òkèèrè ọmọ wùwà kan tó ṣe báyìí báyìí báyìí hmm. eh, eléyìí tó tún wá wùwà yìí kọ́dà ọmọ orílẹ̀-èdè bòmíì ni ṣùgbọ́n tó wà lórílẹ̀-èdè nàìjíríà àti àfikẹ́lẹ̀ òfin àti fi gbé e ó ni ìròyìn tó kọ sísọ yìí ti ṣẹlẹ̀ ní o ọwọ́ ti tẹ ọkùnrin kan tán pé ó ń ṣe fàyàwọ́ àwọn ọjà aláwọn nǹkan tí ò bófin mu ní ìpínlẹ̀ kẹbi ẹ̀gbọ́nà ìlú tí ò sófin ni o mà ti ṣẹ̀ṣẹ̀ mm. nígbà tá a bá dé ọ̀gbagadè ìròyìn tó kọ sísọ fún tòní ẹ ó máa gbọ́ ní ẹ̀kúnrẹ́rẹ́. ẹ wo nípínlẹ̀ Delta kò wé ké kò mọ̀ ha ohun tó ṣe kí ni tó gbaná tán tó kọ sísọ ló mọ̀ ṣẹlẹ̀ ńbẹ̀ níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ kan ilé ìtàn pé ó ṣẹlẹ̀ èèyàn mẹ́ta ṣaláìsí àwọn èèyàn tí wọ́n sì pọ̀ lọ́rẹ́rẹ́ àwọn náà ṣe kìnnì ń farapa yánnayànna ẹ wò ó kí ló bí ṣẹlẹ̀ yìí ẹ máa gbọ́ gbogbo ẹ̀ lódende nígbà tá a bá dé apá keje ìròyìn tó kọ sísọ náà ó yá o ó kọ sísọ ìròyìn rèé o láti ìpínlẹ̀ èkó ọ̀rọ̀ ti kọ sísọ fáwọn èèyàn mọ́kànlá kan ní ìpínlẹ̀ èkó lórí kíni wọ́n máa hùwà tó gbẹnu tán kọ sísọ màní gbogbo ìwà tó kọ sísọ tán hù yìí àti irú ìdájọ́ tí wọ́n ṣe fún àwọn wọ̀nyí ńlẹ́ ò máa gbọ́ ò nínú ìròyìn tó kọ sísọ fún tòní. bàbá kan lè léyèé ní ìpínlẹ̀ ibì kan lórílẹ̀‐èdè wa nàìjíríà tó jẹ́ adarí ẹ̀sìn mùsùlùmí a ní àwọn afurasí agbébọn kan àmọ́ ti gbé bàbá ń bàbá lọ níbi tó pé ti ń ṣe kinní tó ti ń ṣiṣẹ́ nínú oko rẹ̀ ni níbo ló ti gbé ṣẹlẹ̀ ẹ mọ̀ ní àǹfààní láti ṣe kinní láti rí láti gbọ́ ìròyìn ọ̀hún gan ní sàn-án tó ń tẹ́nu ẹ̀ níròyìn ayọ̀ míì tún jáde ò láti ìpínlẹ̀ Èdò a ní àwọn èèyàn kan tó jẹ́ wípé àwọn afurasí ajínigbé kan ti hàn jí wọn gbé àmọ́ ti rí wọn gbà kalẹ̀ ẹ wò ó àwọn agbófinró ti gba àwọn o àwọn náà wọ́n sì ti wà lọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí wọn ẹ̀sọ́ tó rí kan sí lọ́dọ̀ rẹ̀ ń bẹ̀ o. bẹ́ẹ̀ ni ah. o ọ̀rọ̀ kọ sísọ ìròyìn tó kọ sísọ kan màrè o tó kó gbogbo wa papọ̀ ní orílẹ̀ wa nàìjíríà àfikọ́ba ìdùmàrè ó ṣàánú fún wa ni o kó já bẹ́gbẹ́ pé kó sì já bágbàmú pẹ̀lú ẹ wò ó báńkì ayánilówó kọ́lé tó jẹ́ ti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè ti fi gbé ta o wọ́n pé mílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dógún náírà fifteen million naira ò ṣeé kọ́lé mọ́ ní orílẹ̀-èdè yìí mm-hmm. ẹ gbọ́ kí ló ṣẹlẹ̀ àti pé báwo ló ṣe jẹ́ gan-an ní pàtó ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà wà nínú ìròyìn tó kọ sísọ fún tọ̀sùn òní. ẹ jẹ́ kí n tún fún ọ lélẹ̀ náà sí i ẹ wo òbí nǹkan lélẹ́yìí tí wọ́n pe àmọ́ ti gbé ní jàǹtó báyìí o lọ sí àgọ́dọ̀ iléeṣẹ́ ọlọ́pàá látàrí ìwà ilé tó gbẹ̀nà tán tó kọ sísọ tó wù sí ọmọ ọdún méjìlá kan látàrí wípé akọlù ọ ọkọlù mi ó fi ọ̀bẹ gún ọmọ ọlọ́mọ ẹ wò ó <laughs> níbo gan lọrọ rẹ̀ já sí irú ìpòwò gan lọmọ tí wọ́n fi ọ̀bẹ gún àbáyé gbogbo ẹ̀ ní àǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ nígbà táwa ti òkè lọ́ǹde àmọ́ báyìí náà fẹ́ lọ́hùn nígbà tá a bá dé ó dàrú kọ sísọ. òní electronics dé ìrọ̀rùn dé fún gbogbo ẹ̀yin èèyàn wa oh yes òní electronics iléeṣẹ́ tọ́lọ́hún fi ṣìkẹ́ ẹ wa tó bá donate electronics ibùdó kan ṣoṣo kìkì electronics nìyẹn owó pọ́ọ́kú ló bá dé bẹ́ẹ̀ sì rèé original náà ń tà níbẹ̀ sà. láwọn electronic appliances lóríṣiríṣi bíi television refrigerator freezer radio tape lóríṣiríṣi plasma tv lóríṣiríṣi home theatre pressing iron air condition generator washing machine abibili àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá a lè ka tán. òní electronics ọ́fíìsì wọn wà ní ṣàpọ́n abẹ́òkúta ní greenhouse behind new Sharon shopping complex opposite general post office kò sẹ́ni kẹ́nìbọ̀dì tẹ́ ẹ bèrè ní electronics lọ́wọ́ ẹ̀ ní Sharon tí o mọ̀ bẹ́ẹ̀ ẹ pè wọ́n tẹlifon zero eight zero three three five zero six eight five zero àbíkẹ́ zero seven zero six nine one seven three nine eight eight òní electronics òní gangan lónìí òní lónìí ó máa jẹ́ a máa ṣí o Man City Standard Electronics Store a ó ṣí ẹ̀yin ti abẹ́òkúta ẹ kú àmójúbà ilé ìtajà man city standard electronic store saturday ọjọ́ kẹrìnlélógún oṣù tá a wà yìí la ó twenty fourth june twenty twenty three láago mẹ́wàá òwúrọ̀ ten a.m. man city standard electronic store ní ilé ìtajà ńlá kan tí wọ́n ń ta ohun èlò ilé home appliances ó ṣẹ̀ṣẹ̀ kalẹ̀ sí ìlú abẹ́òkúta bíi tẹlifíṣàn free freezer washing machine àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ènìyàn ẹ̀dà gírì máa bọ̀ ní man city standard electronic store ní saturday june twenty four gbogbo ohun tẹ́ bá ti rà tó bá ti pé eighty thousand thousand naira tàbí jù bẹ́ẹ̀ lọ. fúnra wa la máa bá yín fi ọkọ̀ wa kó lọ sílé tàbí ọ́fíìsì yín lọ́fẹ̀ẹ́. Man City Standard Electronic Store máa fìtàlẹ̀ sí nọ́mbà four Olúwo Road Frontline Hotel Oníkólóbó Abẹ́òkúta àti number fifteen Tinubu Street Òkè-Ṣòkòrì Abẹ́òkúta Ògùn State zero nine zero seven nine one nine zero eight seven eight zero nine zero seven nine one nine zero eight seven eight Man City Standard Electronic Store ilé ìtajà ìgbàlódé tó fini lọ́kàn balẹ̀ atótó arére. àkànbí ọba rán ń ṣẹ́ ni. bẹ́ẹ̀ ni ọba rán mi ń ṣẹ́ ààrẹ rán mi ń ṣẹ́ àwọn gómìnà rán mi ń ṣẹ́ gbogbo aláṣẹ ìlú ló rán mi ń ṣẹ́. wọ́n nítorí tí ó bá dìjà àmójútó ni ìdí ni tí wọ́n fi ní ó ti wà lóníyẹ̀ fún kó ní kúlùkù yá ní ilé kó ní lọ́wọ́. kí ni. ó lè kókó ní sà ó lè kókó ti wà lóníyẹ̀ fún pọ́dà. ó lè kókó máa rẹ o. Ah. ẹ jọ ẹ fún mi náà kan bẹ́ẹ̀ o. ẹ jọ ẹbí mi náà wá kan kí n fún bàbá yìí lé. àjọ ara ilẹ̀ ṣe máa dán ẹ̀yin lẹ mọ̀. ẹ̀mí mi náà wà fẹ́ẹ́ rẹ́dì ìdàgbàmẹ́ làbẹ́ o. ó lè kókó bàbá má rẹ̀ bẹ́ sí o. ó lè kókó ó ti wà ní oníyẹ̀fun pọ́dà bẹ́ẹ̀ olómi rẹ̀ sì ń ta wìtìwìtì. iléeṣẹ́ àjẹbí trado medical company ló ń ṣe é. ó ti wà káàkiri gbogbo ilé ìtajà oògùn. láti jẹ́ alágbàtà ẹ pè sórí zero eight zero twenty six twenty six sixty eight twenty six. ó lè kókó oníyẹ̀fun. Ah! ó lè kókó. ó lè kókó bàbá má dọ̀lẹ́nu o. sísọ ẹ káàbọ̀ padà nígbà tí a fẹ́ lọ sí òkè lọ́nlẹ̀ kan àní pé nígbà tá a bá di a máa fún yín ní àwọn ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn tó ṣe kíni tó kọ sísọ gbẹnu tán kà sí àràkàrù ọ̀hún ẹ̀ ní báyìí ọkọ̀ ìròyìn tó kọ sísọ ti wá gbéra báyìí nígbà tó sì gbéra ńbo gan ló ti kọ́kọ́ dé ìpínlẹ̀ èkó ńlọ́mọ̀ kọ́kọ́ dé tó ilé ẹjọ́ májísírèètì eléyìí tó wà ní yaba nílùú èkó ni a mọ̀ pé a mọ̀ ti fi ojú ọkùnrin kan tí ó jẹ́ ọmọ orílẹ̀-èdè India ṣùgbọ́n ti ń bẹ ní orílẹ̀ orílẹ̀-èdè wa nàìjíríà wọn pe orúkọ ọmọkùnrin òní Imansu Joshi wọn ní ọkùnrin yìí ẹni ọdún méjìdínlọ́gbọ̀n twenty eight years old ni wọn ní ṣùgbọ́n a ti fi ojú rẹ̀ ba ilé ẹjọ́ májísírèètì ọ̀hún ìyún lọ ọjọ́ ẹtì Friday ọ̀sẹ̀ tá a lò tán yìí látàrí ìwé ilé ìtọ́gba ẹ̀rọ tán kọ sísọ tó wù ní wọn ni wọn fi ẹ̀sùn kàn án wípé ó mọ̀ gbé owó ti ṣe ti ọ̀gá rẹ̀ ní iléeṣẹ́ rẹ̀ wọ́n ní owó ọ̀hún ló sì jẹ́ ìdẹ́gbẹ̀ǹgbẹ̀ owó mọ̀ ní ego tí wọ́n pe mílíọ̀nù méjìléní ọgbọ̀n thirty two million naira ní àmọ̀ pé ọkùnrin yìí tí ọmọ rò máa sọ kó tó wáá wádìí wípé wọ́n lọ fi kélé òfin gbé wọ́n ní kódà nígbà tí wọ́n pé wọ́n fi ojú rẹ̀ ba ilé ẹjọ́ májísírèètì ọ̀hún níwájú onídàájọ́ oy adéfọpẹ́ wọ́n ní ẹni tó ń fi ẹ̀sùn kan tí sì ń rojọ́ mọ́ níwájú ilé ẹjọ́ yan magaji haruna olómọ ṣàlàyé wípé ọkùnrin yìí ń lówó wà ọ̀hún ní àti oṣù kejì ọdún 2022 sí oṣù kẹfà ọdún 2023 yìí ní agbègbè lekki phase one ní ìlú èkó ìyọ̀n ní iléeṣẹ́ kan ilé ìtàn pé ó wà ń bẹ́ẹ̀ wọ́n níwọ̀ ilé tó wù yìí ń ló ti tako abala ìwé òfin ìwà ọ̀daràn ti ìpínlẹ̀ Èkó tọdún 2015 ní ababi ẹni tí ń rojọ́ mọ́ lẹ́sẹ̀ pé tọ̀ ìwọ ọkùnrin yìí ǹjẹ́ ó jẹ̀bi àwọn ẹ̀sùn eléyìí tí wọ́n fi kàn ó pẹ̀lú gbogbo ohun tí wọ́n ti kà kalẹ̀ yìí àti àwọn ẹ̀rí máa jẹ́ mi ìsọ̀ eléyìí tí wọ́n pe hàn kó lẹ̀ ọba ni à olúwa òun o òun ò jẹ̀bi àwọn ẹ̀sùn eléyìí tí fi kàn òun o pẹ̀lú àlàyé sì ni ọba ni kò sí pírọ́blẹ́mù ńgbà tó olóò jẹ̀bi báyìí twenty twenty three wọ́n ní ni ẹni tó jẹ́ agbẹjọ́rò rẹ̀ bá ọmọ ìgbà fẹ́rẹ́ ní ọgbà tún nírọ sí ọmọlúàbí náà ó ní ẹ kọ́kọ́ ń gba béèlì rẹ̀ náà ẹni adájọ́ ilé ẹjọ́ bá ní òkè náà ó yá san mílíọ̀nù mẹ́ta náírà kó o sì kó o sì ṣe kínni títí di àsìkò tí wọ́n fi gbọ́ ẹjọ́ rẹ eléyìí tó tún kàn wọ́n ní gbọ́ ó ṣe ni láàánú wípé ọkùnrin yìí kò rí tírí mílíọ̀nù náírà kò rí gbé kalẹ̀ ò torí wípé kínni wọ́n ní iléeṣẹ́ ibi tó ti ń ṣiṣẹ́ hàn wọ́n ti gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ gbogbo ọ̀nà tó sì ti lè fi rí owó wọ́n ní gbogbo rẹ̀ ni wọ́n ti ṣe kínni náà ti bẹ́ gidi ẹ wo <laughs> ní báyìí ó ti wà níbi tí ó mọ̀ tí ń wò páíkó ní ọgbà nípínlẹ̀ èkó gan-an ni pé ọmọ ti ṣẹlẹ̀ ọkùnrin kan lélẹ́yìí tó jẹ́ wípé wọ́n fi ẹ̀sùn kàn wípé ó ró owó tí ó tó mílíọ̀nù méjìléní ọgbọ̀n oró máa sọ tí í ṣe ti iléeṣẹ́ ibi tó ti ń ṣiṣẹ́ àmọ́ àǹtí ní kọ́ máa lọ sí ọgbà àtúnirọ̀ sí ìwọ ọmọlúàbí náà. ó yá ọ ẹja lọ sí ìpínlẹ̀ kẹbi lápò òkè ọ̀yà níbi tí ọ̀rọ̀ ti gbẹnu tọkọ sísọ fún afurasí kan tórúkọ rẹ̀ ń jẹ́ Yusuf Suleiman ìlú tí ò ti sófin ni ò mà ti ṣẹ̀ṣẹ̀ o oh, òfin bẹ ní orílẹ̀-èdè wa nàìjíríà ò bẹ́ẹ̀ yan bá sì wùwà tó kọ sísọ yóò jẹyàn rẹ̀ ń ni hmm. wọ́n ní yusuf suleiman yìí ó ní ọwọ́ ṣìkún iléeṣẹ́ ẹ̀ṣọ́ aṣọ́bodè gbámú o lójú ọ̀nà kan tán pè ní kánbà ní ìpínlẹ̀ kẹbi wọ́n pe nínú mímú tí wọ́n mú afurasí yìí ni wọ́n ká òbítíbitì oògùn tí ìjọba ti fòfin de lílo rẹ̀ àtàwọn ìdí egbògi olóró tó kó máwọn ẹrù fàyàwọ́ tó ń kó wọ̀lú wá wọ́n ní lọ́gán tí wọ́n ká àwọn nǹkan tó kọ sísọ wọ̀nyí mọ́ inú ẹrù Yusuf Suleiman ni wọ́n bá fà á lé àjọ NDLEA lọ́wọ́ pé kí wọ́n máa tọpinpin àwọn ohun tó jẹ́ o kódà ẹni tó jẹ́ alákòóso iléeṣẹ́ ẹ̀ṣọ́ aṣọ́bodè lágbègbè tí wọ́n ti gbé afurasí náà ìyẹn ọ̀mọ̀wé Ben Oramalugo ó sọ̀rọ̀ ó ní láti fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ó ní pé ojú ọ̀nà kamba yana gokoi ń làwọn òṣìṣẹ́ iléeṣẹ́ àwọn ẹ̀ṣọ́ aṣọ́bodè ti mú Yusuf Suleiman nínú ọkọ̀ bọ́ọ̀sì akẹ́rù kan tán pé nọ́mbà rẹ̀ ní IHGRC three KEA two four sixty sixty nine tán ni inú rẹ̀ ni afurasí náà kó àwọn ẹrù yìí sí kí wọ́n tó wáá dá a dúró wọ́n ní lọ́gán tí wọ́n dá Yusuf Suleiman dúró wọ́n ní àwọn ẹrù tó wà nínú páálí àti àpò ṣakaṣaka èyí tó ti dáhùn pé aṣọ lásán àti bàtà pẹ̀lú àwọn ìpara tó ń ta àwọn ọjà míì ló ń bẹ́nu wọn òun làwọn máa fẹ́ yẹ̀wò tí àwọn ò mọ̀ pé ẹrù bàjẹ́ ńlá furasí yìí kó pamọ́ sínú àwọn nǹkan wọ̀nyí láti dọ́gbọ́n fẹ̀yìn pọ̀ wọ́n wọlé wọ́n pé ṣáájú kí wọ́n tó rí afurasí mú ń làwọn ọmọlúàbí kan ti ta iléeṣẹ́ àwọn lólobó wípé àwọn oníwà àbàjẹ́ wọ́n máa ń kọjá lójú ọ̀nà yìí o kó tó wá di pé àwọn wa múṣẹ́ àwọn ṣe nígbà náà wọ́n máa tú ẹrù tí Sulaiman Yusuf pè ní aṣọ bàtà àtàwọn nǹkan míì wọ́n máa tú wo ohun tó máa rí ń bẹ̀ máa kọ sísọ o wọ́n ní àpò egbògi olóró Indian hemp mẹ́rìnlélọ́gọ́rùn-ún tó ń ti àpò oògùn oògùn tí ìjọba ti fòfin dè kan tó ń pè ní diazepam tó ń ka tiẹ̀ náà jẹ́ mọ́kàndínní ọ̀tàlélọ́ọ̀ọ́dúnrún pẹ̀lú oògùn tramadol tó jẹ́ àádọ́rin níye òun làwọn nǹkan tí wọ́n mọ̀ bá nínú ẹrù Yusuf o ìyẹn nígbà tí wọ́n gbọn ọkọ̀ náà yẹ́bẹ́yẹ́bẹ́ tán tó wọ́n ní ìgbésẹ̀ táwọn kúkú ń gbé yìí ó ní láti gbógun ti ìwà fàyàwọ́ àwọn ò mọ̀ pé àwọn aráabí ti yingiri nínú ṣíṣe àlùpàyídà ọjà àbàjẹ́ mọ́ oògùn olóró wọ́n ní kò burú kò bàjẹ́ tó mo bá gbọ́gbọ́n kíkú lẹ́rùn káwọn náà gbọ́gbọ́n sísin rẹ̀ sí ipadò wọ́n ní nínú èyí ni wọ́n ti fa Suleiman Yusuf lé àjọ NDLEA lọ́wọ́ kódà wọ́n ní gbogbo ìgbésẹ̀ tó yẹ láti fi fi imú rẹ̀ kátà òfin ńlá wọn ò gbé o yóò sì kọ́ yóò sì kọ sísọ fún kó lè bá a kó àwọn ará yòókù rẹ̀ lọ́gbọ́n o nítorí pé lẹ́yìn ìgbà tí àwọn tú gbogbo ẹrù rẹ̀ wò táwọn sì ṣe iye rẹ̀ papọ̀ àwọn rí wípé sixty four million naira òun ni iye nǹkan tí àwọn rí gbámú nínú ọkọ̀ rẹ̀ o ní báyìí ó ti wà níbi tó ti ń wò páíkópáí ní ọgbà àjọ NDLEA báyìí ọ̀rọ̀ gbẹnu tán kọ sísọ o tó bó ṣe ń gbẹnu tán tó ń kọ sísọ lápá abẹ yẹn ẹnìmí náà mọ́tò tó tún gbẹnu tán lápá abìkan náà lórílẹ̀‐èdè wa nàìjíríà kọ́dà ìpínlẹ̀ ibì kan tí wọ́n pè ní ẹ̀ẹ́dógan ló ti gbé ṣẹlẹ̀ wọ́n pé àwọn èèyàn mẹ́ta báyìí ni wọ́n mọ̀ wípé àwọn kan tó jẹ́ afurasí ajínigbé tí wọ́n jí gbé lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ní wọ́n ti rí wọn gbà kalẹ̀ o wọ́n ní sẹ́rẹ́ àwọn èèyàn mẹ́ta ọ̀hún ni àwọn agbófinró ti ń rí gbà ní abúlé ibì kan eléyìí tí wọ́n pé ó wà ní ẹ̀mú wọn ní ẹ̀mọ̀ ọ̀hún ló jẹ́ inú igbó ibẹ̀ gan ni wọ́n ti rí àwọn èèyàn ọ̀hún tí wọ́n ti rí wọn gbà kalẹ̀ wọn ní ó sì wà ní apá ìjọba ìbílẹ̀ gúúsù ìwọ̀ oòrùn ẹ̀sán ní ìpínlẹ̀ ọ̀hún ṣẹ̀dá àwọn èèyàn tí wọ́n pe ń rí gbà kalẹ̀ ọ̀hún ni wọ́n pe orúkọ ìkànnì Sunday Okoye ẹni ọdún méjìléníọgbọ̀n thirty two year old ni ìkànnì wọn náà Eze Chukwu wọn ni ẹni ọdún àádọ́ta ọdún ni fifty years old man ni wọn ni ṣàwárí ẹni tó jẹ́ bíi ẹlẹ́ẹ̀kẹta nù wọn wọn ni ẹni ọdún mọ́kàndínláàdọ́ta náà ni forty nine year old man tí wọ́n pe orúkọ tiẹ̀ ní Michael Ilugbona anáwọn wọ̀nyí ni iléeṣẹ́ ọlọ́pàá pẹ̀lú àjọṣepọ̀ ikọ̀ fijilantẹ́ lágbègbè ọ̀hún ni a mọ̀ ṣe kìnnì tí a mọ̀ rí gbà kalẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n pe wọ́n dojú orúkọ àwọn afurasí ajínigbé ọ̀hún nígbà tó jẹ́ pé àwọn agbófinró tí wọ́n pe wọ́n gbọ́ ìròyìn kan nígbà tí wọ́n ta wọ́n lólobó pẹ̀tọ̀ àwọn èèyàn kan tí wọ́n ti jí gbé wọ́n ní àwọn èèyàn tí wọ́n sì jí wọn gbé wọ́n wà ní apá ibi tí a ti dárúkọ lókè lẹ́ẹ̀kan wọ́n ní tó ń tẹnu ẹ̀ báwọn agbófinró ṣe gbéra lé léyìí tí wọ́n sì lọ sí ibi tí ìṣẹ̀lẹ̀ ti ń ṣẹlẹ̀ wọ́n ní tó ń tẹnu ẹ̀ nígbà táwọn àtìláwòye ti ń fojú gan ni àwọn agbófinró báyìí <laughs> ni ni wọ́n bá tètè ṣe ni ní ọ̀nà pápá bora wọ́n bó ṣe di pé wọ́n ju àwọn ẹni tí wọ́n pé wọ́n jí gbé wọn wọ́n jù wọ́n lẹ̀ wọ́n sọ wọ́n lẹ́nu wọ́n ní ṣùgbọ́n adúpẹ́ lọ́wọ́ ọlọ́run torí wípé wọ́n ti ráwọn èèyàn gbà kalẹ̀ wọ́n ní iṣẹ́ ìwádìí alágbára sì tún tẹ̀síwájú láti rí wípé ọwọ́ tẹ̀ àwọn afurasí àjínigbé ọ̀hún torí pé gbogbo ibi tí wọ́n pé wọ́n fi ṣe bùbá ọ̀hún ní àwọn agbófinró tí wọ́n ti ń wá gbogbo rẹ̀ báyìí tí wọ́n sì ti ń wọ̀ wọ́n ní láìpẹ́ láì tẹ̀ wọ́n. tó ó kọ sísọ o kọ́ńbọ́ọ̀kì ìròyìn rèé o láti ìpínlẹ̀ èkó ọbẹ̀ Èdùmàrè dákun mọ́mà fún wa lọ́mọgbà jẹ́ ń sinmi o àbẹ́ ẹ̀ wá rí nǹkan nínú ayé tó ti gbẹ̀sọ̀ yìí ibẹ̀ làwọn ọ̀dọ́ langba kan ti wá yan ìwà jàgídíjàgan láàyò ó kọ sísọ ó yẹ ẹjẹ́ á lọ sínú ìròyìn náà ní ẹ̀kúnrẹ́rẹ́ bó ti ṣe ṣẹlẹ̀ gan-an adájọ́ ilé ẹjọ́ májísírèètì tó fi ìkàlẹ̀ sí agbègbè Yábà ní ìlú Èkó ó wà ẹ̀ Adéfọpẹ́ ó ló mà ti pàṣẹ pé kí wọ́n lọ rèé fi àwọn afurasí ẹlẹ́gbẹ́ òkùnkùn mọ́kànlá kan sí gbàgà túnirọ túnníṣe sí ìwà ọmọlúàbí lórí ẹ̀sùn ìsopàǹpápọ̀ jíjẹ́ ọmọ ẹgbẹ́ òkùnkùn àti ìwà ìpànìyàn ní àti ìwà ìpànìyàn torí pé wọ́n ṣekú pa mẹ́ta nínú àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn tí wọ́n ń bá ṣorogún nígbà tí Haruna Magaji yóò máa rojọ́ mọ́ wọn lẹ́sẹ̀ ó ní pé àwọn afurasí ẹlẹ́gbẹ́ òkùnkùn wọ̀n wọ̀nyí ni wọ́n ti sò pàǹpápọ̀ o láti lọ rèé ṣẹ́bùrú àwọn orogún wọn tán jẹ́ ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn àyè confraternity ní agbègbè kan ní Ìkòròdú nínú èyí tán ti ṣekú pa àwọn mẹ́ta torúkọ wọn ń jẹ́ Saheed Ọpẹ́ àti David ó ní pé ìkan nínú àwọn afurasí náà tó ń jẹ́ ẹni gbọ̀kan táwọn òṣìṣẹ́ ọlọ́pàá mú ń lọ ní òun ló jẹ́ káwọn olè tọpasẹ̀ àwọn yòókù tí wọ́n sì rí wọn mú ṣíkún haruna magaji ó tún fi kún ọ̀rọ̀ rẹ̀ pé gbogbo ẹ̀sùn tí wọ́n kàn máwọn afurasí yìí lẹ́sẹ̀ ń ló tako òfin ìpínlẹ̀ èkó tó tako ìwà tí ò bófin mu láwùjọ àti òfin tó ń gbégi dínà ẹgbẹ́ òkùnkùn tọdún 2021 fún ìdí èyí wọ́n ti ní kí àwọn afurasí náà tó jẹ́ mọ́kànlá níye tí wọ́n jọ hùwà láabi náà ní agbègbè májídùn ní ìkòròdú tó jẹ́ pé ọjọ́ orí wọn ò ju ọdún méjìlélógún sí mẹ́rìndínlọ́gbọ̀n lọ kí wọ́n taari wọn sí ọgbà túnirọ́túniṣe síwọ̀ ọmọlúàbí kí wọ́n lọ rèé máa gbatẹ́gùn ńbẹ̀ títí ọjọ́ kọkànlá oṣù kẹjọ ọdún yìí tí wọ́n ó máa ṣe ìdájọ́ tó gbẹnu tán fún wọn lẹ́yọ̀ ọ̀sọ́ka tó o gbẹnu tán kò sì sọ ń tòótọ́ tó ń tẹnu ẹ̀ báyìí mo tún gbéra pa ọmọdé ìpínlẹ̀ Delta o wọn pe àwọn èèyàn mẹ́ta kan báyìí tẹnikẹ́ni ò tí ì dámọ̀ ní ọmọ pé ọmọ ti ṣe alábàápàdé ikú òjijì kan eléyìí tí wọn pe ó ṣẹlẹ̀ látàrí ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ tó wáyé ní Delta lọ́hùn-ún lágbègbè uguashi ukokuale wọn ní ní ìṣẹ̀lẹ̀ láabi ohun tó mọ̀ ti gbé ṣẹlẹ̀ ó sì ṣẹlẹ̀ láàrin ọkọ̀ GLK Sport utility vehicle kan tó ń ti ọkọ̀ bọ́ọ̀sì kan eléyìí tí wọ́n pe ó jẹ́ ti ìjọ Uh, st philip's anglican church ti ń bẹ ní ẹ̀sàbámbẹ̀ wọn ni kódà òun ni orúkọ tí wọ́n kọ sára ọkọ̀ nù ẹni ẹnìkan tí ìṣẹ̀lẹ̀ ohun tó mọ̀ sójú rẹ̀ ọmọ ṣàlàyé oníṣẹ́ rí ọkọ̀ suv utility vehicle ọ̀hún ńlọ́mọ̀ lọ lẹ́rí mọ́ ọkọ̀ bọ́ọ̀sì náà kó tó wáá di wípé ṣẹlẹ̀ láabi ọṣẹlẹ̀ táwọn èèyàn mẹ́ta tí wọ́n fi gbèkúrú jẹ lọ́wọ́ ẹ̀bọ̀ra táwọn èèyàn tó tún kù náà tí wọ́n fi farapa lóníranran oníṣẹ́ rí ọmọ <laughs> ṣẹni láàánú wípé ìṣẹ̀lẹ̀ láabi yìí ọmọ wáyé táwọn ẹni ẹ ẹlẹ́ni ọ̀nìyàn lọ́nìyàn tí wọ́n sì ti ṣe kìnìún tó ti rí ọ̀rọ̀ àrèmabọ̀ báyìí nígbà tí ó máa sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà wọ́n ní ẹnìkan tó ń jẹ ọ̀gá àjọ àwọn tó ń rí sí ẹ̀sùn ojú pópó ní ìpínlẹ̀ náà ó mọ̀ ṣàlàyé orúkọ tiẹ̀ ní ọ̀gbẹ́ni udeme ó mọ̀ fìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀ wípé ṣe rí eré àsápajúdé ngan ló bí ṣẹlẹ̀ láabi eléyìí tán pé ó ṣẹlẹ̀ ọ̀hún bẹ́ẹ̀ náà ni wọ́n nígbà tí ṣẹlẹ̀ ń ṣẹlẹ̀ àjọ ẹ̀sùn ojú pópó ọgbà tí wọ́n ti gbọ́ náà ni wọ́n dé ibi tí ṣẹlẹ̀ tó ti ìtọ́jú tó péye kọ́dà wọ́n ní igbákejì gómìnà ní ìpínlẹ̀ ọ̀hún Monday Onyeme wọ́n ní lásìkò ìgbà tí òun náà ti ń kọjá tí ń lọ sí Kwale wọ́n ní ó mọ̀ rí ìṣẹ̀lẹ̀ láabi òun tó sì jẹ́ pé òun náà dúró tó sì kẹ́dùn pẹ̀lú àwọn tí ìṣẹ̀lẹ̀ láabi òun tó ṣẹlẹ̀ sí ẹ wò ó ó mọ̀ ṣẹlẹ̀ tó sì gbẹnu tán tó kọ sísọ wọ́n ní nípínlẹ̀ Delta àwọn èèyàn mẹ́ta ní ọmọ gbèkúrú jẹ lọ́wọ́ ẹ̀bọ̀ra táwọn èèyàn tó kù náà tí ó sì tún farapa níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ kan tó wáyé àgbàládù gbàdúrà wípé àwọn tí ó ti pàdánù ẹ̀mí wọn kọ́lọ́hún ó tu àwọn mọ̀lẹ́bí wọn nú àwọn tí ó sì ń bẹ ní ilé ìwòsàn náà kọ́lọ́hún ṣe kìnnì kò fún wọn ní àlàáfíà àwa ń gbà á lámọ̀ràn fẹ́yìn awakọ̀ wípé ẹ ṣe kìnnì ẹ ṣe jẹ́jẹ́ lójú pópó kìí ṣe dandan ni kí ẹ máa sa eré o a sáré tètè kàn wọ́n pé kò ní kọjá lé bẹ́ẹ̀ sì ni arìn ìgbẹ̀rẹ̀ kan kò ní ṣe kìnnì kọ́ mọ̀ ní sùn sọ́nà gbogbo wa báyìí ńlá àmọ̀rí délé lágbára ọlọ́run ọba mi èdùmarè ẹ wá tún jẹ́ kí n mú eléyìí náà mọ̀ ọ̀nà ní ìpínlẹ̀ Ondo tọ́ wọ́n ti pé àmọ̀ ti jí bàbá kan tí ó pe orúkọ rẹ̀ ní Alhaji Ibrahim Oyinlade aniamọ̀ ti jí bàbá ìgbé lọ nínú oko rẹ̀ eléyìí tí wọ́n pe ń bẹ ní agbègbè asọlọ̀ ní ìlú Uso Uso ní ìpínlẹ̀ Ọ̀wọ̀ ń bẹ níjọba ìbílẹ̀ ọ̀wọ̀ ìjọba ìbílẹ̀ ọ̀wọ̀ ní ìpínlẹ̀ Ondo lọ́hùn-ún wọn ni bàbá yìí ọmọ lọ ṣiṣẹ́ nínú oko rẹ̀ ni ní ọjọ́ sátidé àbámẹ́ta yìí ni wọ́n pé bàbá mọ̀ lọ ṣiṣẹ́ kó tó wá di wípé àwọn afurasí ajínigbé yìí wọ́n mọ̀ palẹ̀ bàbá yìí mọ́tò sì ṣe ní kanabusẹ̀ tí wọ́n gbé bàbá sá lọ tefetefe wọ́n ní kódà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá àti mọ́tò tí bàbá gbé lọ wọ́n ní ń bẹ nínú oko torí pé nígbà tí bàbá lóko àwọn èèyàn ń retí ọ̀rẹ́mú pé bàbá ó mà wálé kọ̀ wálé wọn nígbà wá tó bí ọwọ́ ọ̀rọ̀lẹ́ táwọn èèyàn ti retí bàbá pé kó dé tí ò dé wọn bó ṣe di pé wọn lọ sínú oko nù nígbà tí wọn wá wò sáà tí wọn sì wò lọ wọn wò pé ń bo ni bàbá wà ọmọ bí èèyàn bá wà ní oko tí wọn ṣe wúú ta ní bẹ́ẹ̀bẹ́ wúú wọn nígbà tí wọn ṣe yìí títí tí wọn pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá tí wọn rí i pé àà ìmọ̀ ń dónú oko wọn bó ṣe wá mọ̀ wípé wọn ti palẹ̀ bàbá yìí wọn ti palẹ̀ rẹ̀ mọ́ lọ lélẹ́yìí o wọn tó ń tẹ́nu ẹ̀ àwọn tí wọn jí bàbá gbé wọn ní kódà wọ́n ti kàn sáwọn mọ̀lẹ́bí wípé tọ̀ àwọn làwọn jí baba gbé o wọ́n ní ṣùgbọ́n títí di àsìkò yìí wọn ò tí ì béèrè owó kankan o wípé bóyá owó ìdólẹ̀mí tí wọ́n fi tú baba lẹ̀ torí pé wọ́n ti jí gbé lọ ni wọ́n ní ṣùgbọ́n nígbà tí ṣẹlẹ̀ ń ti ṣẹlẹ̀ ní wọ́n ti ṣe kíni ní wọ́n ti mú ẹjọ́ ọ̀rọ̀ ń lọ sí iléeṣẹ́ ọlọ́pàá wípé tọ̀ kí wọ́n tètè ṣàánú àwọn torí pé àwọn ń wá ẹni àwọn eléyìí ti pé ọmọ jí gbé lọ yìí nígbà tóun náà máa sọ̀rọ̀ ẹni tí ṣe agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ náà arábìnrin Fúnmiláyọ̀ Ọdúnlámì ó fìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀ ó ní àwọn ti gbọ́ síṣẹ̀lẹ̀ ọ̀hún tó sì jẹ́ pé àwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí alágbára láti rí wípé wọ́n rí bàbá ilé ìtẹ́pẹ́ jígbe lọ ọ̀rì gbà kalẹ̀ torí pé iléeṣẹ́ ọlọ́pàá pẹ̀lú ikọ̀ fìjìláńtì àti bẹ̀rẹ̀ láti máa wá àwọn igbó láti máa wá wọn káàkiri wípé níbikíbi tí wọ́n bá fi bàbá ọ̀hún sí kí wọ́n ó tètè ṣe kìnnì kí wọ́n ó rí gbà padà bẹ́ẹ̀ sì ni kọ́wọ́ tẹ àwọn àjìnígbé ọ̀hún ẹ wo àwọn onírè jù báyìí lọ lórí ìròyìn eléyìí tó ṣe kíni tó kọ sísọ lọ́sàn-án tó ní mọ̀ndé mọ̀ ń gẹ̀ ìpè ìpéjú ní àlàáfíà bàbá wa ti wá dọ̀rọ̀ alẹ́mọ̀ ní àǹfààní láti máa pàdé àwọn akin wa míì lórí ìròyìn ọkọ sísọ títí dìgbà náà olùṣọlá ọ̀làgòjò ńlọ́ńdàgbére fún yín pé ó dàbọ̀ títí ọ̀la tẹ́ ò tún máa pàdé àwọn akẹgbẹ́ wa lórí ìkànnì yìí Olúwatósìn Adéwuyì lórúkọ tèmi irú ayọ̀ ni ó máa sọ lọ́ọ̀dẹ̀ kó wà wà o àmín. Fresh FM Abẹ́òkúta one oh seven point nine Fresh FM one oh seven point nine Abẹ́òkúta. This is Fresh 107.9, where we keep you fresh all day. broadcasting worldwide. The latest hits and the greatest memories. Fresh. Fresh. 107.9 FM. Listen via freshfmnigeria.com or download Fresh 107.9 FM on Play Store. Hi, I'm Ozzy Uma, and I'm always tuned into my favorite radio station. Fresh. Fresh. Fresh. Look what I brought for you. Fresh 107.9 FM. Invigorating. told me been on some positive. Yeah, yeah. Lately I just wanna show up in bodies. Yeah, yeah. Always been a little petition. Lately this cash I'm getting got me losing count of these bags. I've been moving too fast. Hard times don't last. Remember when cops are rats talking out too fast. Boy, you ain't That I had to finish. But the media called me a menace. I just sat with the mayor and politicians. I'm trying to change the image. You can't blame my past no more. I come from the trenches. Some said I'd never be a superstar, but I know I'm different. I'm the voice, but the system ain't give me a choice. Know some people that still unemployed. I know a felon who trying to get forward. Child support, your only support. For a visit, I'm going through courts. Went to jail, they was chaining me up. And you know that I'm famous in the clutch. See how you gon' joke about stimulus, but they really ain't came in the clutch. I know some kids wanna hurt themselves. Stop trying to take drugs, I refer to myself. Trying to better myself, trying to better my health. But all my life, all my life, they're trying to keep me down. They've trying to keep me down. All this time, all this time, never thought I'd make it out. Never thought I'd Make it out. on. All my life. All my life. First generation ghetto, cold world, hello. Made out the city with my head on straight. Keep shooting up the let out. Yo, enjoy the pill, gotta get out. Cause I spit out is a cheat code, like I'm facing a Rico. I put a hit out, and another one, and, and another one. I got like a hundred of them by the left, so they think they ahead of me, but I'm really in front of them now. Some of them fumbling they bad the little crumbs that they had. A reminder to humble yourself. Could be gone in an instant. Me, I'm running long distance. All pistons firing. I've been stuck between maybe retiring and feeling like I'm just not hitting my prime. These days, seeing rappers be dying way before they even getting they shine. I never even heard a little buddy. Till somebody murder little buddy. Now I'm on the phone searching little buddy name. Got a playing his tunes all day in my room. Thinking, damn, We get to get their names buzzing, Some gotta go lay in a tomb. And media thirsty for clicks. I got a new rule. If you ain't ever posted a rapper when he was alive. You can't post about him after he get hit. It's simple, it's the principle. On any tempo, I'm invincible. Don't even rap, I just vent to you. I'd rather that than an interview most days. Small like I'm going through a phase. Young, shoot out the whip like road rage. I pray all of my dogs stay so paid. And the only thing to kill him is O.A. All my life. All my life.